asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa alhuda islamic development foundation eléyìí tí àgbékalẹ̀ rẹ̀ wà fún ìmójútó àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn láláì ní figbá kan bọ̀ ọ̀kan nínú lórí àgbọ́yé quran àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sàhábà kò tán síbẹ̀ o bẹ́ẹ̀ náà ló tún wà fún ìmójútó àwọn ìpèníjà tí ń àìrílò lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ń dí wọn lọ́wọ́ láti jọ́sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tà láti ṣàgbékalẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ náà láti mójútó àwọn ààyè ìjọsìn pẹ̀lú àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń là kọjá wọn yìí àti ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ báyìí ní Al-Huda Islamic Development Foundation ṣe bẹ́ẹ̀ náà ni òsì yọ àwọn tó wà ní gbèríko sílẹ̀ àwọn ìpèníjà yìí kò lè jẹ́ bí aṣọ oúnjẹ kí ẹ̀sìn wọn kó lè rọrùn dáadáa ẹ wá gbọ́ àǹfààní sísílẹ̀ sẹ́yìn náà kẹjọ́sìn fún ọlọ́run ọba tààlà nínú ìwọ̀nba tẹ́yìn náà bá ní. ẹ sì tún lè ṣe onígbọ̀wọ́ ètò àlùdà pẹ̀lú àwọn ìrànlọ́wọ́ tá a kà kalẹ̀ sókè yìí. ẹ lè máa fi owó ránṣẹ́ sí àlùdà Islamic Development Foundation ní Jaiz Bank. nọ́mbà wọn ni zero zero zero five one zero three one seven nine. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè máa pè sórí o oh eight one eight seven nine nine six one eight nine. ẹ má gbàgbé wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ìkànnì tẹ́ ń gbọ́ yìí bakana lojoojumọ nínú àwẹ jazakumolao hiren. الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تجد أيوب ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe é nírọ̀rùn láti tún máa pàdé lórí àkọ́tún ètò yín ètò wa ètò àlèhódà ní òní tí Ramadan, ti ọdún yìí ń di márùn nínú oṣù kẹsàn-án tí ṣe oṣù rọmọdọ́nì náà tí jíra nẹ́bí sallallahu alaihi wasallam tó di fourteen forty one ilé ìta ń bẹ lọ́hùn mímọ̀ ọ̀sẹ̀ wa kọ́ la fi dòní àwọn tí wọ́n sì ti kú yẹn kò túmọ̀ sí pé wọ́n ṣe lọ́hùn kódà bẹ nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n ti kú ní alẹ́ àná à ń bẹ lọ́hùn nínú àánú rẹ̀ gbogbo bí òkú mùsùlùmí kú lágbàáyé pátápátá àwọn tó ti kú tẹ́lẹ̀ àwọn tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ kú ọlọ́run bá ṣàforíjì fún wọn àwa náà ọlọ́run dákun já tòbọ̀ tẹ́ ẹnì kọ̀ọ̀kan wọ́n da ọlọ́run já wa ní orí ibiire parí ẹ̀ sí àwa bẹ lọ́hùn gbogbo àwọn onímọ̀ wa tí wọ́n ń pè wá sákìyèsí gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú ayé alukur'an tọ́lọ́ ní fàzẹ́kiri fa iná ìdíkìrọ́ tẹ̀ ń fáwọn lèmùmìnì àrántí tí wọ́n ń ṣe fún wa májẹ̀mú bẹ́ẹ̀ àwọn tí ó sì láǹfààní ọlọ́run èmi àti yín ọlọ́run jẹ́ wà ní àwọn tí ó sì láǹfààní. akí gbogbo ẹ̀yin olùkún lọ́wọ́ ọba tí ò pin yín pa lánàá tí ò jẹ́ kó sú yín nígbà tó dọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà tí fi lọ bí ọdún mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ ọba tí ò kẹ́ kókó sú yín ó sú yín nígbà yẹn ọlọ́run wọ́n jẹ́ sí ọlọ́run sú yín láéláé láti mọ̀ sí i lẹ́yìn wá àgbà náà àkí àwọn àsáàtìsà wa gbogbo ibi tó wù kẹ́yìn ògbére ń ti dáadáa nídìí ẹ̀sìn yìí ọlọ́run kí táwọn ọmọ yín jù bẹ́ẹ̀ lọ àti ti ẹnì kọ̀ọ̀kan wa náà lẹ́yìn eléyìí a tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí gbogbo ọ̀nà yòówù tó kálukú fi ń kún wa lọ́wọ́ gbogbo wa là kí ẹrú ọlọ́run tí wọ́n pè wọlé lánàá lórúkọ òkú àwọn àwọn náà dá sétò wọ́n ti jíṣẹ́ wọn nígbà tá a dé ṣọ́ọ̀pù lánàá àwọn náà sì ti wá gba èyí tí àwọn náà fẹ́ gbé fún wọn bákan náà ẹni tí ó ṣe transfer sínú àkáǹtì sí wa náà àrọ́wọ́ yín wàláhì ẹ̀rí pàwọ́ àtẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àdá yín mọ̀ àsìmídì àti yẹ̀yẹ́ ẹgbẹ́ nù yín káyàn bàbá àdínì sọ ọlọ́run ó ti mọ̀ yín pé àwa tá à ń sọ̀rọ̀ lọ kódà ó mà wá náà jẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà lọ ọlọ́run bá wa dúró tì yé o ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sàn-án lóore gbogbo ọ̀nà tí oníkálukú wa wá ń gbà dásí tọlọ́hùn pátápátá torí pé ẹni tíyà rẹ̀ ọ̀ta sọ ó ní ohun tíyà tiẹ̀ náà ń ta gbogbo ọ̀nà tí oníkálukú wa ń gbà ẹ̀rí lánàá la parí ọ̀kọ̀rí ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbà lónìí rìnrìn ọ̀nà akọ́lé kalẹ̀ kámọ́ gbowó ń bẹ̀ àwọn èèyàn ń bẹ nùlù nínú ìlú ọmọ òrukàn tó ń serú sẹ́yìn àwọn èèyàn sì ń bẹ tí wọ́n ń gbogbo yín pátápátá wa sẹ́yìn lẹ́sàn-án lóore yin wa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 وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون الله سبحانه وتعالى أتركات جفان النبي ومحمد صلى الله عليه وسلم bákan náà a fún gbogbo àwọn olùkún ètò lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí kò wá tí ń gbà fi kún wa lọ́wọ́ pàápàá jùlọ gẹ́gẹ́ bí àkíyèsí gbogbo àwa tí a ti mọ̀ wò pé a fẹ́ darapọ̀ mọ́ wa ní live ní orí agboolé alihuda islamic development foundation ọ̀dà pé nẹ́tíwọ́ọ̀kù yẹn ló ń ṣe bẹ́ẹ̀ nígbà yóò tọ́ bá ti wà ókè a mọ̀ bá wa pàdé ó sì ń lọ ní live ńbẹ̀ ṣùgbọ́n kò gbé e sí tàtán. náà gẹ́gẹ́ bí ohun tí a fi wọlé pé ọlá ti ń bẹ níbi ìmọ̀ yin allah subhanahu wa ta'ala ìmọ̀ fẹ̀yìn fún allah subhanahu wa ta'ala nígbà míì tó jẹ́ pé lédè yorùbá a lè pè é ní ìdúpẹ́ fọ́lọ́run nígbà tí ó bá jẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí ó dà papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala á yanjú rẹ̀ yàtọ̀ tí ń bẹ láàrin alhamdu àti ohun tá pè ní asukuru tí ó tún mú ti ń jẹ́ almadihuna sínú níwọ̀nba. Si kí nǹkan yóò fi yé wa táàfin mọ kí ni àwọn gbèsè tí a jẹ Allah subhanahu wa ta'ala iṣẹ́ wo ní sì máa ṣe. ohun tá a fẹ́ ká mọ ọlá rẹ̀ tí ń bẹ́ ń bẹ̀ yìí òun náà ní gbólóhùn alhamdulillah tàbí ká kìkan lẹ̀ pé alhamdulillahi rabbil alamin àbí láwọn síyáàgì yóò tí ó gbà wá nínú al-Qur'an. tàbá wòye sí ohun tí fi ẹ̀yìn fún Allah subhanahu ìtumọ̀ gbólóhùn hamdu òun náà ni àfẹnà tàbí ká sọ pé ìfúnni nírò nípa dáadáa tí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí yìnyín iṣẹ́ tó ṣe fún ni àbí bí àfa wa Al-Jurjani bí àwọn ṣe ṣàlàyé rẹ̀ táwọn jẹ́ òye wa pé òun náà ni ìmọ̀ fi ẹ̀yìn tó rẹwà fún ẹni tí ó rẹwà látara ṣe dáadáa tó ṣe ní látara àgbétóbi ìṣàgbétóbi rẹ̀ látara àdẹ̀ra tó ṣe fún wa àbí wọn táwa ò wò pé dẹ̀ra ni kódà tó lè jẹ́ pé nǹkan táwọn òkú ya lọ́dọ̀ tiwa náà ọpọlọ wa aburú ni ṣùgbọ́n ọlọ́run tún dìsáàfù kí a máa yìn lórí rẹ̀ òun táwa ń pè ní alhamdu yìí tí a pè ní ẹ̀yìn òun ti kó sínú òun ti ń jẹ́ àṣukuru èyí tá a máa pè ní ọpẹ́ torípa láwùjọ àtọ́mọ́ni ẹja dúpẹ́ fọlọ́run alhamdulilayi náà láwùí alhamdulilayi tá a wí ó ti kó ṣúkúrù sínú ṣùgbọ́n kì í ṣe kó gẹ́gẹ́ ṣùgbọ́n ohun tí ń jẹ́ ṣúkúrù kára pé ṣúkúrù alilá òun ọ̀rọ̀ pò alhamdulilá so alhamdulilá òun ti kó ìdúpẹ́ sínú àti ìyìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala gbólóhùn yìí wá pàtàkì débi wípé ọlá tí ń bẹ ń bẹ ń bẹ àti po rẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó fi ta wá lọ́rẹ̀ náà láti rí i kí ni ó jẹ́ léyìí ó yé wa òun náà ni pé istata Allahu kitabahu bilhamd ọlọ́run ọba tó dá ẹnì kọ̀ọ̀kan wa Allah subhanahu wa ta'ala ọlọ́run sì de tíra rẹ̀ tá a mọ̀ sí pẹ̀lú gbólóhùn ẹ̀yìn yìí náà ni tá sí alhamdulillah gbólóhùn yìí ló pilẹ̀ alukur'an kí n júwe kí báwa ní bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan gbólóhùn yìí láti síwájú kódà àrísúnà rẹ lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tani bá ti fẹ́ sọ̀rọ̀ nǹkan pé ní khutbatul haaja anabi ko inna alhamdulillah na amaduhu wa nasta'inuhu wa nastaghfiruh so eléyìí ń túmọ̀ pé kakọ́kọ́ mọ ti orúkọ àwọn kan síwájú báyà ìjúbà fún wọn àbí ìpè wọn báyà ìbádàlá rìjálàlá àbí àyà rìjálàlá zaid gbogbo àwọn eléyìí gbólóhùn tó jẹ́ pé gbólóhùn ẹbọ ni pẹ̀lú ìmúrogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala tá a sì ti ní ohun tó yẹ ká mọ tì síwájú àbẹ́lòmíì náà tí ọmọ pe àyájọ́ ṣáájú wọ́n ní ìtẹ̀lé súnà ọlọ́run ọba àti súnà nabi sallallahu alayhi wa sallam iná ẹni ká mú gbólóhùn yìí wá gẹ́bọ́lọ́ náà ti fi síde tíra rẹ̀ rabbil alamin àbí ká mú sígá àti ànábì mú utubatul hajj àwọn pé inna alhamdulillah anabi wa na ni nahmaduhu wa nasta'inuhu anabi sẹri gbogbo ẹyin ọpẹ́ ogo ọsẹrẹ ẹsọdọ ọlọpọ Ọlọ́run ló ní gbogbo ẹ ọwa sẹ ni bẹ́ẹ̀ ni àwa náà na fògo fún à ń fún à ń fún. Allah subhanahu wa ta'ala wa sin de tírà rẹ̀ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alukur'ani ni wa ta'ala fi bẹ́ẹ̀ lápẹẹrẹ nusratul an'am ní alhamdulillahi alladhi khalaqa as-samawati wal ard wa ja'ala adh-dhulumati wan nur zuma alladhina kafaru bi rabbihim ya'dilun ọlọ́run ọba ó yin ra rẹ̀ ọfun rere ara rẹ̀ ó dúpẹ́ fúnra rẹ̀ tí a ṣẹ̀dá sámà sámà méjèèje àti ilẹ̀ méjèèje bákan náà òun ló ṣẹ̀dá òkùnkùn àti mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n já wọn kùfàr àwọn olùsàìmórí sọ́lọ́hún wọ́n ń fi nǹkan tọ́jú pé àwọn nǹkan tí wọ́n ń sìn yìí wọn ò lè dá oòrùn wọn ò lè dá òṣùpá bákan náà wọn ò lè dá sẹ́mà wọn ò lè dálẹ̀ kódà àwọn náà nínú tọ́lọ́run dá làwọn kan tí wọ́n á ń fìjọsìn fáwọn náà. arínú súrà mi náà súratul kahf ó ní alhamdulillahi alladhi anzala ala abdihi. ọlọ́run tún fẹ̀yìn fúnra rẹ̀ látara sísọ tíra kalẹ̀ tíra wo ni tíra tí ò ní tí ò gbọ́n nítorí wọn pé tíra tí ò sí wọ́kọ̀wọ̀kọ́ ń bẹ̀ pé ọ̀rọ̀ yóò jókòó dáadáa já tún ṣe ló fi jẹ́ pé láti ọdún tí alukurani ti ń bẹ ẹnìkan kẹ ọ àtẹ́mtì pé òun fẹ́ hẹ̀ díìtì alukurani rí pé mistake bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn firikọ́tù dọ́là tí wọ́n fẹ́ dẹ́rú ẹ̀ wò bí àwọn ṣíà tọ́jà pé wọ́n máa wọ̀ túmọ̀ wá ohun tá a sálàyé yìí fi pàtàkì ká mọ̀ ọ́n òun náà ni pé létí ẹlòmíì nígbà míì nígbà tẹ́ bá ń fa àwọn tọ́sọ̀tọ̀ kó sọ ń pa jáde wọ́n pẹ́ àtakò ni. àwọn sọ nínú àwọn ọ̀rọ̀ wọn àwọn ayé alukurani wọn yí ipò wọn ní alukurani original ní lọ́dọ̀ ali lọ́wà radiyallahu anhu tí wọ́n fi parọ́ mọ́ ali radiyallahu anhu bákan náà wọ́n ní ọlọ́run ní inna Allaha ya'murukum an tadhbahu baqaratan ọlọ́run ní kẹ́ pa màálù wọ́n ní ìyàwó aisha lọ́lọ́run ní kí wọ́n pa. tàkùlẹ̀ iná ìṣeun táwọn afọwọ́ bò ọ̀pọ̀ bẹ́ẹ̀ àbáwọn ọjọ́ míì náà tí wọ́n tú alukurani lódì. ṣùgbọ́n tòun ti ni wọ́n ń gbìyànjú ọ̀kan náà àwọn àfáà ni wà máa ń ṣàkà fi tẹ̀síìlì ìfọwọ́ kàfírùn ẹni yóò tó bá ṣe iyèméjì ń pa ìsọ̀kalẹ̀ alukur'an irú ẹni yẹn káfìrí ni wà máa ń sáàdà fi ìkọ́tọ̀ọ́gá wọ́tàmàrọ́dà ẹni yóò tó bá tó á lé alukur'an kún ó fi kún irú ẹni náà ó ti sọnù ó sì ti parun alukur'an kọjá ohun tá a afẹ́ fi kún àbáfẹ́ dínkù edition ò sí kò sáwọn chief editor falukurahan torí pé ìwé kan tó ti pé ni ọlọ́run fẹ̀yìn fúnra ẹ̀ lórí eléyìí lọ́nà míì lọ́nà ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run tún yínra rẹ̀ níbẹ̀rẹ̀ suratu sábàì ọlọ́run ní alhamdulillahi allati lahu ma fi samawati wa ma fil ard wa lahu alhamdu fil akhirati wa huwa al-hakimul níbo mi ọlọ́run ní alhamdulillahi fatiri samawati wal ard ja'ilil malaikati rusulan uli ajnihati masna wa sulata wa ruba'a yazidu fil alki yasha' inna allah ala kulli shay'in suratu fatir ọlọ́run bá yinra rẹ̀ látara dídá sámà àtìlẹ̀ dídá àwọn màláìkà láwọn tó ní hẹ́ méjì àwọn tó ní mẹ́ta àwọn tó ní mẹ́rin àbáwọn tó jù lọ. eléyìí jó yé wa pé ìfọpẹ́ àbí ìfẹ̀yìn fúnra ẹni tá a sábà máa pè ní ọpẹ́ ló ti kó gangan ó ṣe é fúnra nípa àwọn ọba bákan náà ńgbà tá a bá parí tá a wọnú àlìjẹ́nà gbólóhùn yẹn ló ti tẹnu wa jáde ti alhamdulillahi alladhi saddaqana wa'dahu so eléyìí náà ń pàtàkì gbólóhùn alhamdulillah bákan náà rí àwọn àyà náà alukuhani lọ́kàn ọ̀jọ̀ kan tó lé ní ọ̀nà ogójì tí ń júwe àwọn ohun tá a mọ̀ torí ẹ̀ dúpẹ́ tá a mọ̀ torí ẹ̀ yin ọlọ́wọ́n ọba tá a mọ̀ torí ẹ̀ sọ sígá pé alhamdulillah lára rẹ̀ òun náà ní ìmọ̀nà torí pé ìmọ̀nà tá à ń sọ yìí ìmọ̀nà ẹ̀pá jẹ́ mùsùlùmí ń bẹ́ńbẹ́ àtúwá jẹ́ mùsùlùmí ń pàtọ́jọ́ wọlé alkiyama àjẹ́ pé láyé lásán la jẹ́ mùsùlùmí àtúnbẹ́nu àwọn mùsùlùmí tọ́lọ́ ní kọ́ wá wà lìjẹ́nà torí pé mélòó lẹ́ni tí ń jẹ́ mùsùlùmí tá à ń wò lónìí tọ́wọ́ tó bá jẹ́ ògbóni alkiyama kò sínú mùsùlùmí kò ní dìde mùsùlùmí yọ pàdánù mọ́lẹ̀ rẹ̀ kò ní rínà kò ní bẹ́ẹ̀ náà àwọn tọ́lọ́ wọn bá ní núrùhún yẹ̀sì ábẹ́yìn àìdíhìn wọ́n bí ló fi jẹ́ pé nínú táàmọ́ dúpẹ́ lé lórí táàmọ́ sọgbólóhùn alhamdulilayi táàmọ́ yin ọlọ́run lé lórí iná ni ìmọ̀nà alhidaya bó ṣe wá nù àyà inú alukur'an suratul a'raf allah subhanahu wa ta'ala sọ fún wa pé wa qalu alhamdulilayi alladhi adana li hadha wa ma kunna linahtadiya lawla an adana allah. tó wọ́n mọ̀ sọ pé a fi ẹ̀yìn fún ọlọ́run ọba wa tí sí allah ọba tó fi wá tọ́tọ́ wa sọ̀rọ̀ lórí eléyìí torí pé ọlọ́run sọ fún nẹ́bì gangan náà níjọ́ tá nẹ́bì ń gbìyànjú láti táwọn tọ́jú àwọn ẹbí ẹ̀sọ́ nìfẹ́ innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. pé ìmọ̀nà ìdáyà taofik ọwọ́ ọlọ́run lọ́wọ́ kò ń gẹ́ pé ká wí fún yẹn kọ́ gbọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ṣe ní ọwọ́ ẹ̀dá kankan ṣùgbọ́n ìdáyà irshad kásàlàyé ọlọ́run gbélé yìí sọ́dọ̀ àwọn tọ́jà wọn onímọ̀ lànàbí ń sọ fún wa pé àwọn ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn lórí mímọ̀ alhamdulillah wa jazakumullahu khairan àkí ẹni wà kátà àmọ̀ tí wọ́n sẹ́ndí five thousand nígbà tá à ń ṣètò lọ́wọ́ báyìí ẹlòmínà tó ti ṣe bẹ́ẹ̀ ọlọ́kọ̀ọ́ba àṣẹ yín lẹ́sìn dáadáa. eléyìí báyìí ń júwe pé àwa náà pa ajẹ́ mùsùlùmí tó ní òní nǹkan kan sí ọ́n gbogbo gbàkọ́ ọmọ sí alhamdulillah alhamdulillah kódà yorùbá náà mọ̀ sọ pé kọ̀sẹ́ntọ́lọ́hùn ò ṣe fún àfẹnutọ́ba ní òtó lẹ́yìn rẹ̀ nínú tá a tún mọ́ fọrẹ́rẹ́ ọlọ́run síta àmọ́ yin ọlọ́run lé lórí nínú rẹ̀ ni nígbà tá a bá rí àrùn ṣe lórí ọ̀tá tó fojú hàn àbẹ́yí tí ò fojú hàn àbá tiẹ̀ ti kó sẹ̀tà lọ́wọ́ àwa bọ́ lọ́wọ́ rẹ̀ láì fi ara pa irú eléyìí náà àrínú al Allah subhanahu wa ta'ala ni fakul alhamdulillahi alladhi najjana min al-qawmi adh-dhalimin wa nabi ẹ̀yin ìjọ ànábì ẹ mọ fọ rere ọlọ́run ẹ mọ fẹ̀yìn fọlọ́run pé ọlọ́run ọba tó yọ wá tó là wá lọ́wọ́ àwọn ọ̀jọ́ alábòsí ìjọ ẹlẹ́bọ ẹni tó jẹ́ mùsùlùmí náà tó jẹ́ pé iṣẹ́ burúkú ní ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn alágbèédá gbogbo ohun tí jẹ́ àwọn tí wọ́n ti jẹ́ aburú alábòsí nítorí pé tí bá ti ń saburú fọmọlà kejì rẹ̀ alábòsí ni tọ́lọ́mùbá ti wá kóyìnlá lọ́wọ́ wọn ọlẹ́tọ̀ọ́nù tá a mọ̀ yin ọlọ́run lébi tá a mọ̀ sọ gbólóhùn alihamudulilayi lélẹ́yìn náà wà. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ta kẹfẹ́ ká mú wá fún wa nù ẹ̀ díẹ̀ díẹ̀ ni inú náà ni tí ọlọ́run bá tààyàn lọ́rẹ bóyá yálà pàápàá jùlọ ọtí ẹ̀ jẹ́ orí ọmọ àríkùtì wọn náà lùkùránì pé yahabu liman yasha'u wa yahabu liman yasha'u dhukuran aw yuzawwijuhum dhukuranan wa inathan ẹ̀bùn lọ́mọ kì í ṣe kébìyàn ti tó kì í ṣe bíyàwó ẹni ṣe rẹwà kìí ṣe bá a ṣe lè bóbìnrin ṣe tó lọ́lọ́run fi fún yàn lọ́mọ. ẹ̀kọ́ ilé yìí inú súnà àwọn ànábì ọlọ́run ni torí pé ànábì wa Ibrahim aleyhi salam nígbà tí ó gbódé òun náà ń wò pé àárọ̀mọ àtètè rọmọ á ti mọ gbọ́tàn rẹ̀ ọlọ́run wa padà fáwọn náà lọ́mọlágbà tí ṣe Ismail lẹ́yìn rẹ̀ ó tún fún wọn ní Isaac wọ́n wá ń sọ pé alhamdulillahi alladhi wahabali alal kibar ismail ah lágbà nígbà táwọn èèyàn ń wò ó pé ọ̀ságbára mọ́bí ti sàkárì ìyá bẹ́ẹ̀ tiwọn náà ọpẹ́ ní fọlọ́n ẹ̀yìn gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n ọba yìí ni ẹ̀rì pàṣẹ fún wa pé ó ti ń jẹ́ alhamdu ẹ̀yìn ó ti kó ọpẹ́ sínú ó tún ti kó gbogbo nǹkan tá a mọ́ pàfi appreciate ẹni ó ti kó sínú. fún ọba tó fi tamí lọ́rẹ ismail wa isahaq àti isahaq ọ̀wọ́n inna rabbi lasami'ud du'a gbogbo wọn náà tí wọn náà bá ń wá ọmọ àbí nǹkan kan lọ ń wá lóore dájúdájú jẹ́ ń ju ọlọ́run ọba fún dájúdájú ọlọ́run ọba mi tó ṣerú eléyìí nù gbèsè ayé mi làṣẹ̀mí odò a ọba tí mo gbọ́ pípẹ́ ẹrú rẹ̀ ni o mujibu manda a ọba tí mo dẹ́ni bá pè é lóhùn nígbà tí ọba ti ń pe Allah subhanahu wa ta'ala ẹnìkan kì í dáhùn kò tó bẹ́ẹ̀ tẹnìkan dáhùn àbẹ̀tí bá ń pèpè pèpè lókù ló fi jẹ́ pé ọ̀sán fún wa pé odò ó ní ni ọlọ́run lélẹ́yìí àti mápẹrẹ mẹ́ta wá fún wa ọ̀pọ̀ bẹ́ẹ̀ lórí àwọn kẹta àmọ́ dúpẹ́ lé lórí nínú alukur'an alihamudu tá a wá sọ yìí tá a pè ní yìí fún ọba tí èbó lè pè ní praise all praises due to Allah subhanahu wa ta'ala wọ́n mú wọn ní ohun ni pé kódà nínú orúkọ ọlọ́wọ́n ọba ni ẹni tá a máa yìí fún ni nínú orúkọ ọlọ́wọ́n alhamid ní nínú àwọn orúkọ ọlọ́run ọba àti ráwọn ẹ̀rí nínú alukur'an nínú sunna nabi sallallahu alayhi wa sallam. anabi jẹ́ oyé wa pé gbogbo ògbésí ayé wa pátá ohun tó gbọdọ̀ rọ kiri káànù gbogbo tá a mọ̀ sí ní kọ́mọ ọjọ́ ẹ̀yìn fún allah subhanahu wa ta'ala àwọn akẹ́kọ̀ọ́ yìí látara anabi gangan fúnra wọn sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ anabi anabi tó bá jẹ́ gbẹ̀dẹ̀ alkiyama anabi ní àwọn ni anna sayyidu walad adam ànábì ni èmi ni aṣáájú gbogbo ọmọ ànábì adam pátá lọ́jọ́ gbọ́dọ̀ alkiyama wàlà fakhar kì í ṣe pé èyí ń fele èyí ń fi ṣe fáàrí kì í ṣe yẹn rẹ̀. bákan náà wàbíyẹ́dì ìlíwá olhamd kódà lọ́wọ́ mi ni àsíá ọpẹ́ àsíá ẹ̀yìn fọlọ́n èmi ní ń gbé lọ́wọ́ ń jọ́nà ẹ̀ wàlà fakhar eléyìí náà ń fi ṣe fáàrí o. wàmá nàbí yìí kò wá sí ẹnìkan nínú àwọn ànábì ọlọ́run látẹ̀rí ànábì wa Adam àti gbogbo àwọn ànábì ọlọ́run ọba àyókù yawma idhin lọ́jọ́ yẹn lọ́jọ́ ọ̀gbìn alkiyama látẹ̀rí Adam dérí àwọn àyókù illa tahta liwahi bí ọjọ́ gbogbo ọ̀pátá lábẹ́ àsíá ọ̀pẹ́ tèmi ànábì gbé lọ́wọ́ tọ́lọ́run ó pé tèmi ni náà gbogbo wọn wà wọ́n ní kí lójú orí bẹ́ẹ̀ torí pé mẹ́rin ti ń fi ẹ̀yìn fún ọlọ́wọ́n ọba jù tí mo ṣe alhamdulilayi jù kò sí ẹnìkan tó gba wájú ànábì ló fi jẹ́ pé òun ni ó gbé àsíá ẹ̀yìn fọlọ́ lọ́wọ́ tá a mọ̀ sí alihamudulilayi níṣe lọ́rọ̀ ọ̀sẹ́nìkan tó ṣáájú ànẹ́bì ló jẹ́ gbogbo àwọn tó wá jẹ́ àwọn títí ń fẹ̀yìn fọ́lọ́hún tó ṣáájú ànẹ́bì àwọn tí ọmọdé lẹ́yìn ànẹ́bì lábẹ́ àsíá yìí náà ló ń kálukọ́ wà. a wà á rí àpẹẹrẹ eléyìí nínú ìgbésí ayé ànẹ́bì tánẹ́bì wá fi ilẹ̀ fáwa náà torí pé yorùbá máa sọ pé àgbà tí ọba mà jẹ kù yóò rẹrù ẹ̀ délé koko bákan náà ni pé àwọn ọmọ sọ pé òòsà táwọn bá ń ṣe táwọn ò fi hẹn ọmọ wọn ló ń sọ òòsà wọn parun ló fi jẹ́ pé oríire tá ànẹ́bì mú wá ànẹ́bì èsì ẹni tí wọ́n pa oríire mọ́ fún yàn gbogbo ohun tí ọjọ́ oríire ànẹ́bì ni mo ti tọ́ka rẹ̀ fún yín gbogbo ohun tó sì lè kó bá yín mo ti wá yín ní sọ̀rọ̀ kó ń bẹ̀ bó ti àzára yín pé kẹ́ mọ́ débẹ̀ ló fi jẹ́ pé ẹnìkan ò ní gbé wá nìsí àwọn sọ pé oore ni tábìlì rẹ̀ ni pé sáà ọmọ ni tọ́bálà nẹ́bí mọ̀ àjẹpá nẹ́bí ṣe jàmbá kọ̀ sọ fún wa tọ́bálà nẹ́bí ọmọ ayẹ́kọ̀ọ́ ní mọ̀jà nẹ́bí lọ ohun tí yẹn máa fi kan eegun àdádálẹ̀ nínú ẹ̀sìn nìyẹn á béèrè pé ohun tí wọ́n gbé wàtọ́ lára ẹ̀sìn nìyí sánẹ́bí ọmọ àtàwọn sọ̀hábà rẹ̀ ni tí wọ́n ò fi sọ́ fún wa tí wọ́n ò fi ṣe ó ní wọ́n mọ̀ ọ́ àjẹkù tí wọ́n bá mọ̀ ọ́ tí wọ́n ò ṣe àjẹkù wọn pa nǹkan mọ́ fún wa. sallallahu alaihi wasallam. tàṣírí náà sọ̀hábà tẹ́ pé àdìsí tí wọ́n gbọ́ gan tádìsí ìfẹ́ jẹ́ pé ọfẹ jáde ìdàlẹ kọjá bí àṣírí díẹ̀ wọn ń páyà pé káwọn ọmọ gbé e lọ káwọn ọmọ kó sínú ẹni tí ń pàmọ mọ tọlọwọn ó fi jánu ní kọlẹ níjọ gbọdọ àlùkìyàmà kódà náà tíratà àjọ ké àfọwọsàn nújì òní inkatamtali olúmọ أنسيت حتى لا ترى غير جائل أو بليد ثم خلدمت في القيامة نارا وتلهبت في أصحاب في عذاب الجحيم fọlẹ́tọ̀ ká pàmọ́ mọ́ njẹ́ wọn kú báyìí wọ́n ti ń pé kọ́mọ̀ jẹ́ pé àwọn kò sínú ẹ̀ńtọ́ pàmọ́ mọ́ wọ́n ti ń sọ hadisi yẹn jáde láti ìfira ẹni jọ ànẹ́bí pé oríire kan ò ní bẹ táwọn mọ̀ta ní tọ́ka fún yàn. lóbi wájú kọ́tà báwo gbèsè ayé ànẹ́bí sallallahu alaihi wasallam nínú àti sọ́wọ́ tá a bá ti rí kánà kánà ànẹ́bí ti ábíìtì ànẹ́bí tí wọ́n ṣe ń gbogbo ògbà kìí ṣe ohun tí ń ṣe nídàkọ̀ lọ́gbọ̀n. tá ànẹ́bí bá ti jí látọjú oorun wọ́n á fi ilẹ̀ fáwọn ànẹ́bí tá a bá ti jí látọjú oorun kí lákòókò ṣe ànẹ́bí ẹsẹ̀ ń tí wọ́n jí pé kó tó fọhùn sí ìyẹn lọ́pọ̀ gèdè yìí pé ìyá kan ni ọkọ pè bàbá kan ni ọkọ pè àjọ̀nú kan ni ọkọ pè nǹkan kan ni ọkọ tọ́lá ànẹ́bí ò sí mbẹ̀ bẹ́ẹ̀ ànẹ́bí wa di oyé wa pé ńgbà tá a bá ti ń jí gbàrà báyìí bá ànẹ́bí náà ti ṣe mọ́ ṣe nìyẹn ohun tá ànẹ́bí tọ́ka fún wa làwọn náà ń ṣe sallallahu alayhi wa sallam òun náà ni pé ànẹ́bí wa sọ pé alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nusur pé gbogbo ẹ̀yìn pátápátá tí ọlọ́run ọba wa ni ọba tó yè wá lẹ́yìn ìgbà tó pa wá torí pò torí ilẹ̀ pé oorun àbúrò òkú ni lọ́fi jẹ́ pé túfìyà tí àwọn kọ̀díyání táwọn dì mú àwọn ọmọlẹ́yìn gulam ahmad tọ́lá nàbí isa ti kú ibi wọ́n ti gbé gbági nìyẹn wọ́n sì níbi tí wọ́n ń lọ tí wọ́n fi ń pa nàbí isa ti ó ti kú wọ́n níbi tí wọ́n ń lọ torí pé ọ̀gá tí wọ́n fẹ́ gbọ́lá fún yìí náà ni àdìsí yóò jẹ́ ọmọ yé wa pé túfìyà ti mẹ́mbẹ̀ pé Allah yatawaffa al-anfus hina mawtiha ọ̀rọ̀ oorun náà níbẹ̀ yẹn náà ló fi jẹ́ pé ìní mutawafíkà ìtumọ̀ rẹ̀ náà ni pé ìní mùnímíkà wà nẹ́bí isa ìforun kùn ọ́ nígbà tí wọ́n gbé ọ lọ sí sámà tí ń lọ mú fún pé wà má qataluhu wà má sallabuhu walakin subiha lahum. àwọn àfa ń bọ̀ tí wọ́n bọ̀ sàlàyé rẹ̀ fún wa. naam àdébìmọ́ dúpẹ́ fọlọ́run pé ọba tó pa wá lálẹ́ àná tó jí wa láàárọ̀ yìí bákan náà ọ̀dọ̀ ìlà padà sẹ́rí sí ọlọ́run pé ikú wa ètí ìtòlá àfi bábẹ̀ sọ́dá ló fi jẹ́ pé nọ́ọ̀sì káàrọ̀ táwọn ọmọdé tábà fẹ́ sùn náà níbẹ̀ mẹ́ẹ̀ pé tọ́jọ́ pé ẹ̀mí mi yìí tí wọ́n ọlọ́run tọ́ọ̀bà ó di ẹ̀ sọ́wọ́ kẹ́ ẹ bí ẹ̀mí àwọn tọ́ọ̀kẹ́ tọ́ba ìjẹ́ pé ọ̀dà padà sáyé tí ń jí sójú tí ń jí sójú mọ́ láàárọ̀ padà ọlọ́run fi sínú àwọn ẹ̀mí tọ́mọ dáàbòbò tọ́mọ sọ. nítorí wọn pé gbogbo àníta ẹ̀jẹ̀ mùsùlùmí tá a bá ti ń jí òun ní nǹkan àkọ́kọ́ tá a mọ̀ wí lójú ká tó ṣe ń gbogbo nǹkan tá a kọ́kọ́ wí ni. nínú rìwáyà mi ọwọ́ àti ọ̀sọ̀ pé alhamdulillah alladhi radda alayya ruhi ọgbọ ẹ̀yìn pátápátá ti ọlọ́run ọba allah ni ọba tó dá ẹ̀mí mi padà sára mi wà á dínà lé ibi díkìrì yìí ọtọ́ ayọ̀ǹda fún mi kí n tún rí ìrántí rẹ̀ sí. torí pé ọ̀pọ̀lọpọ̀ dín ẹnu tiẹ̀ wíwo kọ́ra alhamdulilayi sí ó sọ àtúntì bùkátà sí ká yin ọlọ́run lórí ìparí yìí pé ẹ̀yìn ní fún ọlọ́run gbogbo ọpẹ́ tọ́lọ́run ni ọba tó dá ẹ̀mí mi padà tọ́tọ́ wá yọ̀ǹda fún mi láti rí yìn. bákan náà nínú ìṣe ànẹ́bì tó tún filẹ̀ fún wa òun náà ni pé nígbà tá a bá jẹun àátún dúpẹ́ fọ́lọ́run ni a lè sọ pé alhamdulillahi alladhi kafana wa arwana ghayra mukaffiyin wala makfurin bó ṣe wà ní sọ̀hí o imaamu bukhari nínú ti afa atirimisi ọ̀tọ̀ ni riwaya mi gbé wá pé alhamdulilayi lẹ́sìn àti amani aza wọ̀rọ̀sọ̀kọ̀ ní ìmìngọ́yèrè awuli mi ni wàlẹ̀ kú wa tí ọpẹ́ ni fún gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n ọba ni gbogbo ọpẹ́ tiẹ̀ ni ọba tó pèsè oúnjẹ yìí fún mi ó túmọ̀ kótó wáyé pé gàrí ni tó rí àwọn kí n ò ríhùn. ọ̀hún yóò tọ́ ọba rí tọ́ tó gbé kalẹ̀ yẹn nígbà tó ọba ti jẹ́ tó túmọ̀ dúpẹ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ ọmọ yìnyín ọlọ́run lórí rẹ̀ ọba tó pèsè eléyìí fún mi mi ń gọ́yèrè haúlì mi nì kìí pé ọgbọ́n mi kìí tèmi wàlà kú wà kì í sì sagbára mi agbára kò pé kò ń jẹ́ dórí tébù èèyàn kódà bó lórí tébù agbára ò gbé lu ẹnu ṣebí rẹ wọ́n sọ fún àfàwọ̀ Harun Rashid wọ́n béèrè pé tí Ọlọ́run bá kọ̀ fún ọ pé kọ́ ọmọ rí omi mu kí ló lè fi dí kó lè rómi mu nì ipa ò ló lè sà tọ́lọ́run bá ní làjì ọlá rẹ ó fi làjì ọlá òun di ọjà tó bá rí omi yẹn mu tán tó wá kó àti jáde lára tòórí tọ̀tọ̀ ẹ̀kọ́ páìsì páìpù fáwọn kan ọlọ́wọ́ fi ìlàjì ọlá òun náà di wọn làá fáwọn wa sọ fún pé sí ọlá tí ò lè ṣiṣẹ́ ju iṣẹ́ ohun tí ó wọ ẹnu àti ohun tí bí ó sì jáde lára lọ ó túmọ̀ pé ẹ̀mọ̀ pé wọ́n ń ru ẹlòmíì kí kò rí gbọ̀nsẹ̀ sí gbogbo owó ẹbí owó ara ìbẹ̀rẹ̀ lọ parí ayé sí ìbẹ̀rẹ̀ owó tán sí àwa wa ń jẹ nírọ̀rùn kódà kó ṣe pé gàrí la gbé sẹ́nu kó ṣe pé rẹ̀ sì tí ọ̀ lọ́bẹ̀ ni èyí tí ò lẹ́ran ni àmàlà tí ò lómi ata ni pé a ti ẹ̀rí jẹ́ arígbémì ọlọ́run ti sáàfù káyìn atọ́ àárí páàsì jáde nígbà tá a fẹ́ ṣègbọ̀nsẹ̀ ọlọ́run ti sáàfù káyìn a rí pé ìṣe ànẹ́bì lélẹ́ tá ànẹ́bì kọ́ wa sallallahu alaihi wasallam kódà nígbà tá a bá ra sọ titun ká tó tá a bá ti ń gbà sọ yẹn sọ́run báyìí ànẹ́bì tún kọ́ wa pé a mọ̀ sọ pé alhamdulillah alahumma ìwọ ọba mi lakal hamd gbogbo ẹ̀yìn pátá ọpẹ́ ògo tiẹ̀ ni antaka shawtani yìí lara wà ní pé kèése mi lágbára mi ká torí pẹ́ lómi ìṣiṣẹ́ tí òróró ra sọ ẹlòmí òróró ra wọn ran ẹ̀kọ́ wọ́ pé láàárọ̀ náà ó kọ̀la ẹni tí ó jẹ́ alága ó ti bọ́ sálì kìyàmà ó ti ra sọ bàbá ẹgbẹ́ kọ́dà aṣọ ilẹ̀ lómi ìgbésọ́rùn yóò sì pé ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀. anabi muhammad wa ni a dúpẹ́ pé wọ́n lòun tọ́ dasọ yìí sí mi lọ́rùn pé ashaluka min khairihi gbogbo retí ń bẹ lára arú aṣọ yìí ọlọ́run jẹ́ ń rí i ó túmọ̀ pé a ọ̀sẹ̀ bùkátà pé nǹkan ọba wọ̀ kó wá sẹ̀ pé ẹ so kẹ̀kẹ́ mọ́ aṣọ ni tó bá ti wọ̀ yóò máa fa oore wá o ti bẹ ọlọ́run tó pèsè aṣọ òwú tún rẹ ṣe o ti bẹ́ẹ̀ o ti fẹ̀yìn fún. wa khairi ma suni alahu oore tí wọ́n torí ẹ̀ ṣe sàmọ̀ pé láyé lẹ́nìí ìtumọ̀ pé nínú àwọn olùgbòwò àti ànábì sallallahu alaihi wasallam nígbà kan wọ́n sọ pé àwọn bẹ́ẹ̀tì kan ń bẹ wọ́n ṣe wọ́n fa àwọn orin kan sí pé bọ́mọ ọkùnrin bá ń dè ẹ àwọn spam rẹ̀ ọmọ kò ní rìchì mọ́ débi tí ó fi lè mọ reproduce tí ó fi lè mọ tí ó lè mọ bímọ. pé irú yóò tó wá lè ṣe báyé ṣe dà lẹ́nìí pé àwọn aláburú ti pọ̀ tí wọ́n ń ṣerú àwọn nǹkan tó lè mọ affect àwọn èèyàn tí wọ́n bá ti ṣerú ẹ̀ abẹ́nìkan lórí torí pé àdánwò ilẹ̀ lòmíì kó sí àìlè fẹ̀yìn fọlọ́hún fògo fọlọ́hún ní bó ṣe tó àti bó ṣe yẹ ni wọ́n fi ń dẹ́bọ̀ fún pẹ́tọ́ bá ara sọ titun láyé tiẹ̀ kò gbọ́dọ̀ tí ìwọ àbí kọ́kọ́kọ́ fọ̀ ọ́nà ó sóògùn débẹ̀ èṣù lọ́ba mulẹ̀ débẹ̀ ó gbé lànà tà nẹ́bì kalẹ̀ sallallahu alayhi wa sallam anẹ́bì ni ká sọ gbólóhùn bákan náà wọn pé wà áwùdù bíkà min sharrihi gbogbo aburú tó lè bẹ́ lára rẹ̀ ìwọ́lọ́hùn làmí ń bẹ̀ wasari ma suni alahu àtàbúrú tí wọ́n torí ẹ̀ sí àdìsí eléyìí bẹnu súnánù àfàwà Abu Dawud tàbáwá wò eléyìí ń júwe fún wa gbogbo gbèsè ayé ànẹ́bì àti tàwa tá a jẹ́ mùsùlùmí náà ẹ̀yìn ọlọ́run la gbọ́dọ̀ mọ ọ́fíìsì láàárọ̀ ni nírọ̀lẹ́ ni pàápàá jùlọ a rí i pé àwọn ọ̀dẹ̀ra ni gbogbo àwọn ohun tá a kà yìí èèyàn ra aṣọ ni èèyàn ró ń jẹjẹ ni èèyàn sùn ni torí pé àìró sun sùn nìṣòro ẹlòmíì bẹ́ẹ̀ lómi ìbáṣe tó sùn ọlọ́nu ogun àgbáyé alákọ̀ọ́kọ́ ni tẹ́kọ̀ tí ọmọ bá pàdé kọ́tà mọ́ sùn ni àwọn àkẹ́wà ń sùn nígbà tá a fẹ́ àátún sẹ́ẹ̀tì àláàmù à ń rẹguléètì rẹ̀ aago báyìí mo fẹ́ jí tán báyìí mo fẹ́ ṣe báyìí tí ò ní wá lára ọtún mọ̀ pé ń tọ́gbọ̀dọ̀ mọ́ gba ẹnu wa náà ni pé alhamdulillahi rabbil alamin kódà wọ́n tọ̀ bá mo gba àwọn tá a kà yìí bọ́yọ̀ ọ̀rọ̀ aṣọ náà ni ọ jẹun tán sáàmù wí sígà èyí tó ga jù nínú sígà ọpẹ́ sígà ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala pé alhamdulillahi rabbil alamin tọ̀ bá mọ gbogbo àwọn yòókù

tọ́ba wa jẹ́ pé ń bi àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ ní ránkọ́ àtúmọ̀ yin ọlọ́run lórí ẹ̀ náà ni àmọ́ dúpẹ́ fún àmọ́ fògo fún náà lórí ẹ̀ ni torí pé ohun tí àdánwò fi ń bẹ pẹ̀lú ẹlòmíì ni pé ń wu ọlọ́run ọba lọ́ba aláburú a sì ti mọ̀ pé nínú ẹ̀yìn ọlọ́run oríkì rẹ̀ tá nẹ́bí fi sí wa lẹ́nu pé wà sharru laysa ilayk gbogbo tí wọ́n wò pa burú nìyí ọlọ́run ò sáburú kò sáburú nù sí ọlọ́run nǹkan kan lọ́fẹ́ ṣe tẹ́yì ti ń ṣe ọ̀yàn ọba ṣe ọ́ tí nǹkan ni ò ní ṣe ọlọ́run ti prógráàmù ayé kalẹ̀ ó ti prógráàmù ayé rẹ ó prógráàmù ayé gẹ́gẹ́ kalẹ̀ àtàwọn tí nǹkan ọ̀tọ̀dọ̀ wọn ṣẹlẹ̀ sọ́dọ̀ rẹ àtàwọn tí wọn náà tí nǹkan ọ̀tọ̀dọ̀ rẹ ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn. ló fi jẹ́ pé nínú àdìsí tí àfàwà abi musa al-asari radiyallahu anhu tí wọ́n gba alátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam torí pé inú ohun tẹ́ ìdààmú òpá burú nìkan mọ̀ ó kú fún yàn lànà ìfini kò sínú wa ẹni tí èèyàn kú fún tí ń faraya tí ń sọ̀sọ́kúsọ tí ń páyé òun bàjẹ́ ń fasọ́fọ́ ya mọ́ra ẹ̀ lọ́rùn kò sí ohun tí ò wí òun ò lè ráàánú mọ́ alihamudulilayi ọ̀gbẹ́nu rẹ̀ jáde ń sera rẹ̀. àdébí sallallahu alaihi wasallam wa ni idha mata waladul abd tí ọmọ bá kú fún ẹrú ọmọ kú fún yẹn agbọn sàdúrà nínú ọlọ́mọdé agbọ́mọ sí amọ̀ náà ni ṣùgbọ́n yóò mọ̀ sẹ́lẹ̀ alọ́mọdé lẹ́yìn òsíwájú àmọ́ ṣe náà ni ṣùgbọ́n ọ̀sẹ̀ tó pé ọlọ́run ti kádàrá ó ti tètò kalẹ̀ báwo láti máa fẹ̀yìn fún lórí àwọn tẹ́mi wá kọ̀ àìpá àwọn tẹ́mi wá tọ́tẹ́ wa lọ́rùn làwọn tá a kà lọ èyí tẹ́mi wá bá kọ̀ náà àtúmọ̀ dúpẹ́ fún lórí àmọ̀ yìí lórí ẹ̀. àníbi wa ni tọ́lọ́run bá ní kí ọmọ tí èèyàn bí ọlọ́run gbà lọ́wọ́ èèyàn ọlọ́run wa sọ fún àmàlẹ́kà pé kọ̀bítùm wálẹ̀dà abdi kọ̀bítùm wálẹ̀dà abdi ẹ ti gbẹ̀mí ọmọ ẹrú mi a màláíkà òkè bẹ́ẹ̀ ni ọlọ́run ó pé ẹ èso ọkàn rẹ̀ wọ́n sọ pé bẹ́ẹ̀ ni Allah subhanahu wa pé ńgbà tẹ́ rẹ̀ kí ni o ti ń sọ kí ni tí tọrọ bá kún ọ pé kí fẹnu ẹ sọ ńgbà ọba yẹn sọ̀rọ̀ ni wọ́n ń àbí ń ọ lọ kò lè kojú rẹ ọmọ àsọ fún pé gbọ́ kí ni ń fẹnu rẹ̀ sọ nígbà tí mo gba ọmọ rẹ̀ mo gba èso ọkàn rẹ̀ bàbá sì ti já èso lára agi yìí mọ́ soje ni ló fi jẹ́ pé omi lè mọ́ jáde lójú ṣùgbọ́n á ìdí ahun wa ló fi jẹ́ pé ń ọmọ ànẹ́bí náà kú ànẹ́bí sọ pé ojú ọmọ dá méje bẹ́ẹ̀ ni ọkàn ó sì bàjẹ́ wọ́wọ́ Ibrahim inú wa ń bàjẹ́ pààrí ọmọ ṣùgbọ́n àmọ́ kọ́lọ̀ ló fún wa àwọn ló sì gbà ọ́ lọ́wọ́ wa nígbà tó lọ sẹ̀rẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n làwọn mọ̀lẹ́kọ̀ wa sọ pé hamadaka wa sẹ́rìyà aw wastarja ọfẹ yìí fún wọn lọhùn ọsọ pé alhamdulillah ọtọ ọsọ pé inna lillahi wa inna ilayhi raji'un gẹ́gbẹ́ sọ wọn náà alukur'ani nígbà tó lọ́n sàlàyé pé ìzá asọ́bàtú musibatu qalu inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run wa ni ulaika alladhina àbí ọlọ́run ní àwọn salawatu min rabbihim wa rahmatun èrè amdùn bẹ́ẹ̀ wọ́n wá sọ fọlọ́n bẹ́ẹ̀ pé ọfẹ yìí fún ọ ọsọ pé alhamdulillah ó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un fàyẹ̀kúlù Allahu ta'ala ọlọ́run abúlágbà wa sọ pé ibnu li abdi ọ̀yá ẹ bẹ̀rẹ̀ kílíà sáìtì inú àlìjẹ́nà ẹ mọ kọ́lé kan fún ẹrú mi nínú ọgbà àlìjẹ́nà ilé yẹn tẹ́ wàá kọ́ fún yẹn o wasamuhu bayt alhamd ẹ sọ ilé yẹn ní ó kọ tí ọmọ jẹ́ ni pé ilé ẹ̀yìn fẹ́mi ọlọ́run bayt alhamdi ní ọmọ jẹ́ pé kílẹ̀ nìyẹn sọ ajẹ́ pé owó tó fi ra lẹ̀ lálìjẹ́nà tó fi ra blọ́ọ̀kì tó fi kọ́ ṣàṣọ pé blọ́ọ̀kì àlìjẹ́nà góòdì ni yèèpẹ́ rẹ̀ alimiski ni sábàdébí sifatu àlìjẹ́nà àmọ́ gbọ́ gbogbo ẹ̀ ohun tí ó wà ohun tí ó kàn sọ ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan náà ni ó sọ lẹ́nu tí ó fi ra gbogbo wọn fi kọ́ àlìjẹ́nà ni àlìjẹ́nà tí ó yẹ kó bùkátà sí pé wọ́n rinovate ẹ̀ láyé ìbíkú ni àní àhíwálẹ̀ ni ọlọ́wọ́ kọ́ ya ilé yẹn wá àti sílísílà àsọ̀híhà àti sheikh nasiruddin al-albani bákan náà nínú àdìsí jàfa wa jabir bin abdullah wala nẹ́bi jí ó yé wa torí pé kálí mọ́ pàtàkì ìmọ̀ ọ̀fẹ́ ìfọ́lọ́hún ànẹ́bi sọ pé afdalu zikiri la ilaha illallah èyí ti fi ń lọ́lájú nù rántí ọlọ́run òun ni la ilaha illallah gbólóhùn yìí ní ìmọ̀ wí bá nẹ́bi ní sẹ́ni á wí tá a ní máa wí bẹ́ẹ̀ ní tí nǹkan ṣe. ànímọ̀ wí bẹ́ntàǹkà náà ń ṣe. pẹ̀lú ijó ìgbáradálẹ̀ ìbúyẹ̀pẹ̀ sórí là á wí pẹ̀lú ẹ̀kọ́ bá nẹ́bí ṣe ń wí. lẹ́yìn rẹ̀ àníwá ni wà áfúdọ́lù dùá èyí tí fi ń lọ́lá jù nínú àdúà ṣíṣe a sì mọ̀ pé àdúà àwùnà àìn àwọn kìsìmáìn àdúà kún sí méjì alẹ́ ìta ń pè ní dùá ul mas'ala àwọn dùá ul talab àdúà ìbéèrè nkẹ́lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àbí àdúà ìbéèrè nǹkan masala àti tọ́làbì nǹkan kan náà ni àti lè tàn pé ní dùá òfànà èyí tí ń jẹ́ àdúrà ẹ̀yìn tó yẹ pé nǹkan kan ò ní tẹ̀yìn ẹ̀yìn yẹn jáde bí ọ̀jọ́ pé kí ọlọ́run náà àníbi wa ni èyí tí fi ń dáa jù tọ́lọ́lá jù náà àdúrà náà ni alhamdulillah gbólóhùn alhamdulillah alhamdulillah yìí sígà tó wá ga náà ni alhamdulillah rabbil alamin ohun tá a fi bùkátà kásàlàyé eléyìí tọ́ra wa tá a jẹ́ bí ìrẹ́nsẹ́ àwọn ọmọ tó bí irú àwa náà tá à ń sọ̀rọ̀ àwọn tíra wà táwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbogbo nǹkan yẹn lábọ̀rọ̀ mọ́ ń yẹ ká mọ kókó nu Islam kó kúrò nu Islam àwọn ọ̀rọ̀ Islam kìí sẹ̀sìn àpè kìí sẹ̀sìn ìjàpá ìtàn ìjàpá àti yẹn níbo. tí wọ́n ní anabi wa Adam iná tíra àbàdá osuhur wa kọ́ ìdòhor àtàwọn tíra mi láwọn tíra táwọn ẹlòmíràn kò ní tíra aláwẹ̀ pupa wọ́n ń pàtàkì anabi Adam bọ́ọ̀lẹ̀ sórílẹ̀ ayé ọwọ́ àníwọ̀ ọlọ́run fi ọpẹ́ kan ọbẹ̀ dàbí ètò náà ń bèrè àsàlátù tó jẹ́ àsàlátù lọ lọ́lọ́ fi fóun lílí hmm. <laughs> pátí. ó ní ọpẹ́ tó ju gbogbo ọpẹ́ lọ tí ò sí kẹ̀kẹ́ tí ọba àtọ́kọ́ tóun bá ti wú ẹyọ kan rẹ̀ òun ti dógóńgó ọpẹ́ gbogbo ohun tó ṣe fóun lóore àti gbogbo ọpẹ́ tó fẹ̀ mọ́ ṣe. pé ọlọ́run wá ní kí wọ́n sọ fún un pé kí màláìka sọ pé ọpẹ́ tó ti kájú ẹ̀ ọkájú oore tàná ọkà tòní ọkà látìmí ọlọ́run ò tí ì ṣe òun ni kò sọ pé alhamdulillahi amdan yuwafi ni'amahu wa yukafi masidahu irọ́ gbáà lọ́rọ̀ yìí wọ́n purọ́ mọ́ nabi sallallahu alayhi wa sallam wọ́n purọ́ mọ́ allah subhanahu wa ta'ala wọ́n purọ́ mọ́ malaika àfàwà ibnul qayyim wọ́n sàlàyé tó pọ̀ lórí ẹ̀ àtàwọn àfàwà ní hadith torí pé ẹni tó ló ń gbọ́rọ̀ yìí ọba níbi adamu láì kọ́dà kọ́tí bàbá bàbá rẹ̀ gan ọba àwọn tó ló ń gba ọ̀rọ̀ lọ́dọ̀ wọn kátó àṣẹ ìbọn sínú mátínú ọ̀rọ̀ yẹn pé àtiwá náà ọ̀rọ̀ ànẹ́bì pé ẹnì kí ò lè dógò ń gbó ọpẹ́ fọlọ́run bí oore tó ṣe fún ni pé ọ́ dogogo ọ̀pẹ́ fọlọ́ ńrọ́ o tí bá ti ń so tọ́ bá ti ń ṣe alhamdulilayi gan tó ti ń jẹ gbèsè ọpẹ́ mi ká má bàa pẹ́ mi lè naam ibi tá a wà ń lọ gangan tó fi jẹ́ pé ipò yóò tá a lè wà tá a bá fẹ́ ká kúrò nínú ipò nira ká bọ́ sínú ìdẹ̀ra amos alhamdulilayi tá a bá wà nínú ìdẹ̀ra tá a fẹ́ kọ́ bàjẹ́ amos alhamdulilayi ọlá ti ń bẹ nínú alhamdulilayi wọn ala nabi wa sallallahu alayhi wa sallam gbàtà lè fi bá rí nǹkan tó tẹ́ ní nǹkan ń wù wọn pé mo ti fẹ́ kórí lórí ànábì ó sọ pé alhamdulilayi alladhi bi ni'matihi tatimmu salihat ntànà ìmọ̀ sọ nìyẹn ọpẹ́ ní fọlọ́ wọn bá tẹ́ pẹ̀lú dẹ̀ra rẹ̀ ní mọ́ fi kọ̀m̀plìtì gbogbo dáadáa ní mọ́ fi gbogbo dáadáa ṣe. fáwọn ìbá wa rí ohun tẹ́mi wọn kọ̀ pé eléyìí ah, mo ti fẹ́ kórí kọ́ lórí yìí ànábì yẹn tún padà ṣé máa sọ pé ọlọ́run tẹ́mi lọ́tọ́ sí ah, ṣé kàkọ́ ni ọba ìkàlẹ̀ ń tọ́jà ọ alladhi khalaqaka wa sawwaka fa'adalaka fi ayi surati ma sha'a rakabak. ẹn tó yáàyì rẹ ó fi ọ́ sínú àwọn ẹ̀dá tó yáàyì jù wa laqad khalaqna al-insana fi ahsani taqwim òun lọ́wọ́ àwọn afẹ́ rẹ̀ wà rọ́ọ̀fù. ní ọ̀rọ̀ tí tó lè kó ní jìyà tó lè gbọ́lá lọ́wọ́ ẹni tó lè mọ́jú yẹn ó débi ipò kẹ́ wọ́n ń tà níbi báwa rí ntẹ́mi wọn kọ̀ pé ìfẹ́ kó rí bó ṣe rí yìí kí là níbi mọ́ sọ àníbi òkè alhamdulillahi ala kulli hal lórí gbogbo pò yóò tún lè bára mi yóò tó lè ṣẹlẹ̀ sí mi ogbó ẹ̀yìn gbogbo ògo tọ́lọ́wọ́n ọba náà ni gbogbo ọpẹ́ tiẹ̀ náà ni àníbi ọ̀sọ́ gbólóhùn alhamdulillahi kódà àtá ló fi jẹ́ pé bí a bá fi ọpẹ́ bẹ̀rẹ̀ bá a ṣe sọ lẹ́ẹ̀kan tàbá tó fẹ́ dìde níbi ìjókòó gẹ́gẹ́ bí ayé àgbàtà fáwọn sàmùhání nínú wọ́n ní ayé àtàlọ́ sọ́fà níbi pé wasabbih bihamdi rabbika ina wọ́n lóhun ni ẹ̀rí fún subhanaka allahumma ti fẹnu wa rọ́ọ̀fù a ti dáná láti rí sẹlọ́n tába ti wí ọlọ́run bí sàhádà ní ọ̀sẹ̀ fún wa. àdébí máa sọ pé alihamudulilayi ala káwá wò àwọn tírú àwọn ọ̀sẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí àbálọ̀ mú ti àdísì àbútọ́léháwá tí ọmọ kú fún tíyàwó rẹ̀ tí ó tètè sọ fún tí òjẹ́nu rẹ̀ ó bàjẹ́ ṣùgbọ́n ká wá mú ìtọ́sẹ̀lẹ̀ wá láyé èyí tá à ń bẹ tí èyí tí ìparẹ́ yìí náà ni kódà inú gbogbo ẹni tó bá mọ̀tàn bẹ́ẹ̀ bá mọ̀nà tí ó gbà wá ní ìtẹ̀lẹ́ ní tá a fẹ́ sọ yìí wọ́n ń pe adájọ́ yìí ní akọ́ọ́dí sọ́ọ̀lì abirrijal nílùú Yemen adájọ́ justice sọ́ọ̀lì bàbá ọkùnrin justice sọ́ọ̀lẹ̀ bákan náà nùrọ̀hìbù bìhìmáàmìnà sọ́ọ̀lẹ̀ mustapha so justice sọ́ọ̀lẹ̀ yìí rẹ̀kọ́dí sọ́ọ̀lẹ̀ bàbá ọkùnrin abir rijal ní kúníyà tí wọ́n fún ẹni yìí ọmọ ẹyọ kan ṣoṣo náà ló bí láyé rẹ̀ nílùú yamani eléyìí bẹ́ẹ̀ bá mọ rìsáàcì sí dáadáa ìtàn tó gbajúmọ̀ nílùú yamani ni ó kọ rẹ̀ ń bẹ nínú ìwé ìtàn ayérayé dòní ọwọ́ bí ọmọ ẹyọ kan ṣoṣo ọmọ ẹyọ kan tó wá bí nígbà tó ọmọ yìí ra ń dàgbà díẹ̀ wọ́n wá kó àwọn fẹ́ kọlà abẹ́ fún bẹ́ẹ̀ bá kókó wá sí rí ìgbà wọn fẹ́ kọlà abẹ́ fún kò sì sí ohun tó burú inú àṣà tẹ́sìn ọ̀tá kò ní pé báyìí gbàtí wọ́n fẹ́ kọlà abẹ́ fọmọ yín ẹ lè ra dání fáwọn ará ilé pé tọ̀ à ń kọlà abẹ́ fún lágbájá lẹ́nu. ohun tá lè pàkó jẹ sí táfà bẹ̀rẹ̀ rẹ̀ pé wàlímà tó ń wá tó ń alẹ́ iná kọ́lì ìlú àkẹ́sì ìrù àyẹ̀kìfínà ṣùgbọ́n gẹ́gẹ́ bá kókó wa ṣe rí àfáàkọ̀ ń bẹ àkíkọ̀ ń bẹ sọ gbogbo ẹ̀ ló ló kọ̀kọ̀ kan tí wọ́n fún un. náà àfáà yìí wá fẹ́ dábẹ́ fọmọ rẹ̀ ọwọ́ ara sẹ́ńjẹ́ ráńpẹ́ ó pe àwọn ará ilé wọn àwọn fámìlì rẹ̀ pé lẹ́ni wọ́n ń ṣàjọyọ̀ àtàwọn ọ̀rẹ́ pé á dábẹ́ fún ọmọ tó ń fẹ́ dábẹ́ fún sùn níbi tó sùn nùlé torí pé àwọn èèmọ́ ti ń ṣẹlẹ̀ tipẹ́ níbi tọmọ yìí sùn nùlé lára àlàpà ejò sì jáde níbi ọmọ yìí sùn nùlé yàrá ń bẹ nùlé ejò sì sàn án ọmọ kọ́ọ́dí sọ́ọ̀lì abirujal ìjọ sin ọmọ yẹn ọmọ yẹn kìyàmà ìyá rẹ̀ nìkan lórí pé ọmọ tá ń torí ẹ̀dá dání afẹ́ kọlà abẹ́ fútọ́ ti dín ọmọ ti bọ́ sọ́ọ̀lì kìyàmà. nígbà wá rí bẹ́ẹ̀ ìyá jáde níbi àwọn èèyàn jẹun ọlọ́ba ẹni tọ́jọ́ rẹ̀ nígbà ní bèèrè lọ́wọ́ pé ó ní wọ́n mi tí ẹ bá fi nǹkan kan sọ́dọ̀ ẹnìkan kí mo fọ́ ní nǹkan báyìí gbà báyìí ní ti padà gbà á ẹnìyẹn wá dé pé òun fẹ́ gbà fàhálàhù ányà kúzàhá amúyùmnà òmìnira sọ́tọ́ fẹ́ ń ta apá nǹkan mọ́lọ́dọ̀ nǹkan sọ pé tọ̀ òun ní àbíkọ́ sọ pé òun fún mọ́ ọ̀kọ́ láàyè jù sùnmọ́ àhù kọ̀tọ́ kọ́ sọ pé òun fún ẹni tọ́pa fún ọ nírò pé ọlọ́run ọba ti gba ohun tó fi sí wa lọ́dọ̀ o kí ni nǹkan ọ̀hún ọmọ wa tọ́jú ọmọ ẹyọ kan ṣoṣo tẹ̀kọ́ yorùbá sọ pé ológun náà kan kì í ṣeré etí omi ọlọ́run ti gba ọmọ yìí sọ́dọ̀ báyìí báyìí ló ṣẹlẹ̀ ejò jáde látara ògiri inú ilé ó sì san ọmọ yìí jẹ ọmọ yìí sì bọ́ sálì kìyàmà. ah báwo láàsì àwọn méjèèjì wá panupọ̀ ó ní wàhámídá rọ̀báhùmá wọn bá ní alhamdulillahi rabbil alamin ọsọ pé òun gbé o òun ṣòfò àtọkọ àtìyàwó wàhámìdá rọbàhùmá wọn wá ní alihamudulilayi rọbìlà alamin inna lillahi wa inna ilayhi raji'un. wọ́n wẹ mọ̀ yìí wọ́n tọ́jú ẹ̀ wọ́n sìnkú ẹ̀ wọ́n kẹ̀ra kí sáwọn kọ̀ọ̀kan wọn ò jẹ́ ká kí ìbànújẹ́ yìí kó borí ẹ̀mí àwọn àwọn tí wọ́n ń jẹun wọn ò fẹ́ kí oúnjẹ ọmọ tí ò ní ṣe jẹ fún wọn. wọ́n wá ṣe báyìí káfílẹ̀ mọ́ tí wọ́n ti bí ọpẹ́ jáde nìyẹn o pé n bí gbólóhùn alihamudulilayi ẹ̀yìn fọlọ́hùn ìfògo fọlọ́hùn jáde oorun míì tí wọ́n sùn lẹ́yìn ìgbà yẹn obìnrin yìí lóyún kódà yóò jẹ ẹ̀kọ́ bá a tẹ̀ tí débi tọ́pìkì yẹn ẹ̀yin tẹ̀ mọ́ sọ pé bí wọn ọmọ tó lè tọ́ àwọn àbí wọn náà ọmọ ẹyọ kan lè tọ́. agbára rẹ̀ ọ̀ka. ọmọ ẹyọ kan pé ni kó o bí. irọ́ lásán ni o torí pé àbí wọn náà ẹlòmíì bímọ ẹyọ kan kò sì gbádùn wọn sọ wọ́n lè tọ́jú ẹ nìyẹn ló fi jẹ́ pé ìròrí pé ẹ ọmọ méjì sípa mi ọ̀ka ipá rẹ̀ ọ̀kẹ́ ẹyọ̀kan ipá rẹ̀ ọ̀ka ẹyọ̀kan tọ́lá tó ẹ̀jẹ̀ pé tọ̀ tẹ́yìn bá ti bímọ sí tọ́pọ̀ sílé yẹn bí tòsí sí ni gbogbo àwọn ẹ̀yàn tó ẹ̀yìn tẹ́ bẹ́yọ̀ kẹ́ méjì tẹ́ nítorí pẹ́yìn kẹ́yìn ó lè ṣe kí àwọn ni olówó ló yẹ kẹ́ jẹ́ ni tọ́mọ rẹ̀ pọ̀ tí ó lówó ẹ̀kọ́ wa ń bẹ́ nù ìṣẹ̀lẹ̀ tó alamin ìyàwó yóò lóyún báyìí ọtọ́ àsìkò tí ó bímọ bíbí tí ó bímọ ń jọ tó bí tó bí ọmọ ń gbé tí ó bímọ kalẹ̀ báyìí ó bí àpò kalẹ̀ ni kí ni yorùbá máa pè ọ̀kẹ́ ọ̀kẹ́ ló bí kalẹ̀ ọmọ ohun tó bí ń bẹnu àpò bíbí tí ń bí kalẹ̀ báyìí fúnra àpò yìí lọ́la gbàtàpò yìí ọ̀la báyìí nǹkan wá jáde ń bẹ̀ wíní wíní wíní tí ọ̀fẹ́ ju ọrùn ọwọ́ lọ ṣíbù báwọn afáàṣẹ ṣàlàyé inú tíra yẹn á dà á kọ́ ẹ̀ tọ́lọ́mùbá ní kí á lè débẹ̀ náà ìgbà wọn wá jáde tí wọn kò àkílẹ̀ léyìí bí wọ́n ṣe wéyìí ọwọ́ ajé ogójì wá ni ohun tó jáde nínú àpòlùkẹ́tì tó bí ilẹ̀ yẹn ọmọ ní ṣùgbọ́n ọmọ yẹn kéré gan bọ̀ láàrin ìṣẹ́jú péréte wọ́n sì bẹ̀rẹ̀ sí dìfẹ́lọ́pù tí wọ́n ń jọ ọmọ bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n rárá wọ́n ti mú ṣèpù tó nọ́mà wá lẹ́gbàá tápò yẹn là tán eléyìí ṣe tàn pé láyà níbi Musa láyà níbi Isa o láyé tá mbẹ́mbẹ́ yìí tá mbẹ́mbẹ́ lọ́ọ́ tí èsì ìparẹ́ yìí ni o. àjẹgbọ́ kì í ṣe ìkáyà tó ń fikiri. yà tó ń kọ̀ dì kìí ṣe ìtàn bàbá mi láéláé ìtàn bàbá mi láéláé. náà bí bọ́ọ̀tà táwọn ọmọ yóò bọ́ọ̀tà ní kéékèèké bẹ́yẹn tí wọ́n dìfẹ́lọ̀ kátẹ́gùn fẹ́ sí wọn wọ́n wá gba àwọn tí ó jẹ́ tí ó fún wọn lọ́yàn torí bá yóò ń gbà téèyàn ṣe lẹ́dẹ̀ kọ́lẹ̀ lẹ́dẹ̀ gìyàn ṣe ọyàn rẹ̀ tó ogójì. a ti rí i pé bí ẹ bá bíbejì gbogbo àwọn tó ṣẹ̀ bíbejì tọ́lọ́sẹ̀ ti ta wá lọ́rẹ̀ ọlọ́run bá wò wọ́n. pé a rí i pé bó ṣe jẹ́ pọ́yàn méjì gan-an iṣẹ́ ń bẹ́ ń bẹ́ ọlọ́run bá kún gbogbo abiyamọ. wọ́n wá gba àwọn tí wọ́n bá wọn breastfeed wọn wọ́n fún wọn lọ́yàn ọlọ́run wá ní kí gbogbo ọmọ ogójì yẹn wọ́n sì dàgbà. kódà àtàrí nípa tọ́lá ó arba'ina rajulan kulluhum fudala ó òdàbà. gbogbo wọn ni wọ́n dé yẹn ńlá tí wọ́n di ẹlẹ́kọ̀ọ́. so kódà nílùú Yemen àtàlíyàwó dòní ó kọ ẹnìyàn ọ̀parẹ́ wọ́n sì mọ àdúgbò yẹn wọ́n sọ́ọ̀lì kọ́ọ́dí sọ́ọ̀lì adájọ́ tí ń jẹ́ sọ́ọ̀lì tí wọ́n ń pè ní bàbá ọkùnrin ogójì ọmọ ṣé àmọ̀ pé tí wọn náà bá ní wọn ọmọ tó lè tọ́ ló bí so gbogbo ẹ̀ńtà ń pè ọba ti bí méjì ọba ti bí kan ó ti tọ́ àwọn tí wọ́n ní àmọ́ bí púpọ̀ náà gan ní tí wọ́n ní tọ̀ ẹ̀ báyà kẹ́kẹ́ ní ọmọ olùlù ìdáàbòbò kan kìíní kan ẹ̀ tó pé tọ̀ tẹlòmíì ó lè já ẹ̀ tẹlòmíì tó bá gba abẹ́rẹ́ ó lè expire ó lè ṣe kìíní kan ń pa fúnra yìí Islam gbàyè spacing kátàrà yà síbẹ̀ ṣùgbọ́n àbọ̀rọ̀ lánìyàn pé torí mo lè tọ́ torí pé ọmọ ẹyọ kan ìparí ọ̀ka. ohun tọ́lọ̀ wá fi sàánú ẹni yìí gbólóhùn alihamudulilayi rọ́bìlì alamin ẹja àwọn tó gbẹ̀yìn rẹ̀ ogójì ọmọ lẹ́ẹ̀kan ṣoṣo. ọ̀dà tí wọn náà bá wá dà níyàn pé ọmọ ẹyọ kan náà lọ́fẹ́ bí ọba lọ lóyún ọlọ́run bá fún wọn náà nírú ogójì irú rẹ̀ sọmọ pé ọ̀rọ̀ parí. ohun tá a sọ yìí kódà àfáà tí wọ́n kó àwọn ọ̀rọ̀ yìí jọ tó jẹ́ pé gbogbo ìtàn tí bẹ́ẹ̀ jẹ́ ìtàn tí ò jẹ́ pé tàn ẹ̀rọ wọ́n ń pè ní ajabul ajab èèmọ̀ bàbá èèmọ̀ tí wọ́n gbé kalẹ̀ liman la yu'jibu ul ajab fẹ́ni tí èèmọ̀ tí èèbá sí èèmọ̀ tó bá rí èèmọ̀ pé èèmọ̀ bàbá èèmọ̀ rí ọ̀kẹ́nu èèmọ̀ bàbá èèmọ̀ fẹ́ni tí èèsẹ́ èèmọ̀ tó bá rí èèmọ̀ ó kọ tíra dẹ́rìn èèmọ̀ bàbá èèmọ̀ fẹ́ni tí èèsẹ́ èèmọ̀ tó bá rí èèmọ̀ so látàrí báyìí ni pé gbogbo kòtò táwọn náà lè wà kódà èyí tá à ń bá yí lọ́wọ́ nàìjíríà gbogbo ayé ohun tá a mọ̀ sọ náà ni pé alhamdulilayi ala kulli hal ìṣòro ọmọ ni ìṣòro owó ni gbogbo ohun tí bá ń dojúkọ wá ní wàhálà bá a bá tiẹ̀ mọ̀ nǹkan kó túmọ̀ kódà tó o bá mọ àdúrà kankan tó o bá sàdéjì mọ̀ sí alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin ohun tí ó ti bẹ̀ jáde òun ni kí ọlọ́run so so kí ọlọ́run kí wọ́n sọ fún wa. jazakumullahu khairan ọlọ́run bá ní dúpẹ́ fún olùbánisọ̀rọ̀ wa àti gbogbo ẹ̀yin yẹn wa káàkiri àgbáńlá ayé tí ẹ̀wọ̀n ètò yín tó wa ètò àlèhódà ilé ètò tuntun ń bẹ lórí afẹ́fẹ́ bi'awnillahi ta'ala fún àǹfààní àwọn èèyàn wa kan tí wọ́n ní àwọn ò kì í rí nọ́mbà kọ nígbà tí a bá ń pè nọ́mbà tí a fi dá ṣètò nísìn òun náà ni zero nine zero seventy seven seventy one eighteen eighty one zero nine zero seventy seven seventy one eighteen eighty one nígbà tá a sì ń bẹ lórí ètò náà ẹ ti wà pẹ̀lú wa orúkọ yín bí tẹ́ ti ń pè. aleykum salaam wa rahmatulah. báwo ni ìtọ́jú náà láti ká sí. naam ìbéèrè yín wà. ọlọ́pàá àti àjẹ yẹn. ọlọ́ kòrónà yìí ní jẹ́ ìjọba alágbára ọlọ́pàá. náà wà á ká sí ẹ̀rẹ́ mi. ẹ̀yin adúgbò ìyàwó náà ní ìparí rẹ̀ lágbára ọlọ́run àyíká ti rí ẹ̀ náà torí àkókò wa káyé tè máa bá wa gbé ọ̀rọ̀ náà kankan torí àǹfààní tá a fẹ́ ṣe fún àwọn èèyàn látara àwọn ìbéèrè wọn ọlọ́run san ayé àná lẹ́sìn dáadáa. naam naam waaleykum salaam wa orúkọ yín bí tẹ́tí ń pè àti wọ́n pè síwájú nísìnyí. ẹ̀pẹ̀ nọ́mbà tó bá dẹ̀yìn ètò tó bá di bíi twelve oh five ẹ̀pẹ̀ nọ́mbà wa padà zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine ìyá tó pè tẹ́nìsì ní tiwọn láwọn kí wa lórí ètò ìkókó wa náà ọ̀yá ìbéèrè yín. ẹ jọ ṣé ẹ bá ṣèkì tó bá gba abẹ́rẹ́ ṣe àwẹ̀ ìbàjẹ́ ni àbí àwẹ̀ ti wà bẹ́ẹ̀. tí wọn bá ṣèkì tó bá gba abẹ́rẹ́ tí ó bá ti jẹ́ abẹ́rẹ́ tọrọ pò ń jẹ tó àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ lókùngbà tí àmọ́dí rẹ̀ yẹ́ ó bá jábọ̀dí tí ọlágbára débi pọ́ yẹ kó fi àwẹ̀ lẹ̀ n táwọn àfa gbélé kan fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn vaccine kan bẹ tó kéde pé yẹn sìkì pẹ̀lú tẹ́ pé àwọn vaccine tí yẹn fi ń dènà bí àwọn àmọ́dé báyẹn tó fẹ́ lọ hajj àbọ̀fẹ́ lọ múra nísìn wọn á ní wọ́n ti gbọ́dọ̀ gba vaccine tí wọ́n mọ́ gbà tó yẹ pé apá ni wọ́n fi ni wọ́n fún wọn àmọ́ kókè so oúnjẹ so gbogbo irú àwọn báyìí abẹ́rẹ́ irú ilé yẹn kò ba àwọ̀ jẹ́ tí ì bá ti sábẹ́rẹ́ oúnjẹ. naam. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ẹnìkan bímọ ẹnìkan wá lu ìyá tó bí ọmọ yẹn àwọn kan wá ní wọn kan wá ẹnìkan tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ àbí kí wọ́n máa ra fúdù fún ọmọ ni òun ló tọ́ súnà ní méjèèjì. kò sí èyí tí ò tọ́ súnà bọ̀tán bá kí wọ́n fẹ́ pé kẹ́nìkan bá wọn fún lọ́yàn wọ́n gbọ́dọ̀ ensure pé ẹni tí ó bá wọn fọmọ yẹn lọ́yàn tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n gbọ́dọ̀ gbé fẹ́ni tí èsè mùsùlùmí alákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n ti gbọ́dọ̀ jẹ́ ọjọ́ pé kèsè tó níwà pálapàla torí pé ẹni tó bá fọmọ lọ́yàn àwọn lápalára rẹ̀ kódà bẹ́ẹ̀ náà àwọn ètò tí ń bọ̀ wá tọ́yìn yẹn bá ti wá fọmọ yẹn lọ́yàn so nígbà tọmọ ní wà láàrin ọjọ́ tí wọ́n bí títí dáhùn ọdún méjì ẹnì yẹn ti di ìyá rẹ̀ ọmọ tí ẹ̀ ń tọ́ fún ọmọ yẹn lọ́yàn wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn àti ọmọ rẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn so kódà kó jẹ́ pé èèyàn ló fún lọ́yàn ọ̀dà àjùkọ́ ọmọ lọ ra àwọn míìkì fún lọ so bó ṣe jẹ́ nìyẹn. ìjẹ́ ìtàwọn elétò ìlera wí ìdáhùn láì tààlà information tí a ní isu muslimu tí à ń pín elédè ìbò àti elédè lárúbáwá ẹ̀ bùrọ̀jà ẹ gba Lárúbáwá kan zero eight one zero three three seven seven three seven one nọ́mbà yìí tí ẹ fi mẹ́sẹ̀gì wa nìyẹn bẹ́ẹ̀nìlá ìtàlá bra tìhámíyù nurudeen láti ìlú Ṣakí ẹ̀yìn náà gba arábíkì tó jẹ́ tìsùn muslim gbogbo ẹ̀yìn méjèèjì àtàwọn méjì ta fúlàní àtàwọn méjì ti jẹta láti ọ̀dọ̀ saudi boutique ni ó ti wá ní ìlú Ṣakí nọ́mbà tẹ́yìn fi mẹ́sẹ̀gì wa ní zero nine zero seventy six twenty three twenty seven seventy four nígbà yẹn lẹ́dí mẹ́sìkì. ọ̀kan náà fáwọn aláṣẹ ìlú òkò wọ́n ti wọ́n ní tẹ́ra ajabu lè ajab liman la yujibu lè ajab fáwọn ní bùkátà sí ọlọ́run ó ṣe tàwọ́fíìkì fún gbogbo wa lórí rẹ̀. jazakumullahu salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kú ètò. ẹ ra o. ẹ ra sà. ìbéèrè mi lọ báyìí pé tí obìnrin bá ṣe bóyá èèyàn ti ń gbàwẹ̀ yẹn bọ̀ látàárọ̀ ó wá tó bí bíi six ó sáré di táìmù ẹ̀ ẹ dákun sápò yẹn sì ṣe àdúgbò sí. àwọ̀ yẹn ti bàjẹ́ so àbí ká kó ti dópin torí pé àwọn afáàmọ́ sọ́ra fún ìsìlá pé ọ bàjẹ́ á rí i pé àwárí dùgẹ́rà mùtásábà kìí sòun lọ́ fọwọ́ ara rẹ̀ so ọlọ́run lọ́mọ ọmọ pé òpin àwẹ̀ rẹ lónìí nì ṣùgbọ́n àwẹ̀ yẹn yóò da padà nígbà táwọn ìbá parí kò ní rìkọ́ọ̀dù ẹ̀ pé òun gbá àwẹ̀ so ká sọ́ra ká mọ̀ rùn mọ́ bí ọ̀kan náà ọmọ ìyá ọlọ́kọ́ bá ti dáadáa fún wọn nígbà táwọn ní kódà òtòrí pé ó léwu kéèyàn wá wò pé òun dé mọ́ra látàrọ̀ sí ti ń bá bọ̀ ẹnìyàn jẹun níbi tọ́ba adé yẹn náà yóò sì dáwọ̀ rẹ̀ padà ní ẹ̀yìn Ramadan. zero nine zero seventy seven seven one wa aleykum salaam wa rahmatulah wa barakatu. Bàbá pẹ̀lú kí wọn ogójì sọ́kùnrin gbogbo àwọn ọmọ ogójì rẹ̀. Ọkùnrin gbogbo wọn iná wọn fi ń pè ní Abir Rijal bàbá ọkùnrin àìpé àti dákọ rẹ̀. Wọ́n ń pè ní ẹni kọ́ọ́dí sọ́ọ̀lẹ̀ bàbá ọkùnrin nílùú Yemen. tọ́ níbi tí àádá ètò dé náà ní ní ọjọ́ tí èmi fáǹfààní àwa tí a bá ti fẹ́ pè wá lẹ́yìn ètò àbí a fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò yín ètò àlèhúdà àkáǹtì nàmbà wa ní zero zero zero five one zero three one seven nine àwa tí a bá sì fẹ́ mọ̀ pé wá nígbà tí a ń bẹ lórí ètò ní stúdíò là ń pe nọ́mbà àti ẹ̀wọ̀n yẹn fún ṣùgbọ́n nígbà tí a bá ti jáde tẹ́ ní studio lẹ́yìn tàyìn aago méjìlá lọ zero eight one eighty seven ninety nine sixty one eighty nine àtúwọ̀n rẹ̀ yẹn yẹn wá nílé gbogbo àwọn information tí a bá fún wa ẹ̀dẹ́kun ẹ̀ mọ̀ jẹ́ kí a mọ ìwọ́n lò torí pé ní alẹ́ àná àwọn yẹn tún pe nọ́mbà tèmi náà lẹ́nu ṣáàṣù bá. wọ́n pe èmi náà bẹ́ẹ̀ kọ́lá àwọn yàrá kan pẹ̀lú àti tèmi náà. ẹ̀jẹ̀ ẹ̀dá kùn torí ọlọ́run. ọlọ́run kọ́ ẹ dáadáa ara bẹ́ẹ̀ sùn náà ní ọlọ́run bá sọ gbọ́n lọ́sàn dáadáa. ọlọ́run ọ̀sán yìí ni olóore so nọ́mbà tí ẹ lè mọ pè títẹ bá ní any information fún wa lórí ètò yìí òun náà ni zero eight one eighty seven ninety nine sixty one eighty nine kọ́lọ̀n kọ́ba ni dúpẹ́ fún oníkàlùkù wa. káàtó fún mi pàdé ọ̀la pé subhanaka allahumma bihamdik subhanaka allahumma bihamdik astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.